òṣèré tíátà bíbèjì títí di bá a ṣe ń sọ yìí ní ọ̀kan ọ̀jọ̀kan iṣẹ́ oríire ń lọ sọ́dọ̀ arẹwà òṣèré tíátà ní olúwaṣèyí ẹ̀dùn àti ọkọ rẹ̀ johnson adéníyì èyí kò sẹ̀yìn bí ọlọ́run ṣe ṣẹ̀ṣẹ̀ ta ìdílé náà lọ́rẹ ìbejì làǹtìlanti ó pẹ́ tí ọmọbìnrin yìí ti ń wojú ọlọ́run fún ọmọ gbogbo ìgbà ni àwọn olólùfẹ́ rẹ̀ sì máa ń gbàládùra fún un pé òun náà yóò finú ṣoyún yóò sì fẹ̀yìn gbọ́mọ àdúrà yìí padà ṣẹ òṣèré náà lára òun náà sì ti di ìyá àbejì báyìí ó ṣe díẹ̀ tí àwọn kan ti ń fura sí òṣèré náà nínú àwọn fọ́tò tó máa fi ń polówó ọjà fáwọn oníbàárà rẹ̀ tó máa ń gbé jáde níṣe ni àwọn tí wọ́n ń rí fọ́tò ibi tí òṣèré náà ti ń sanra tó ń kún rọ́tọ́rọ́tọ́ dáadáa yìí ń sọ nígbà náà pé ó jọ pé ó ti dàbàrà méjì tí wọ́n sì ń gbà ládùúrà pé kí ọlọ́run jẹ́ kó jẹ́ ohun tí ojú àti ọkàn àwọn ń sọ fáwọn nípa òṣèré náà ló ṣe o àwọn ọ̀mọ̀ràn tó mọ oyún ìgbín nínú ìkara ń sọ nígbà náà pé ó jọ pé ṣèyí ti lóyún ni àwọn olólùfẹ́ rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní gbàládùra pé kọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ àfi ní ọjọ́ ajé Monday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì yìí tí Adéníyì Johnson tó jẹ́ ọkọ òṣèré yìí gbé sí orí ìkànnì Instagram rẹ̀ pé hallelujah ẹ̀yin ọ̀rẹ́ mọ̀lẹ́bí àtolólùfẹ́ mi inú mi dùn ó sì tẹ́ mi lọ́rùn láti kéde fún yín pé èmi ni bàbá ìbejì tuntun tó wà níta báyìí ìyàwó mi ń ṣe dáadáa àwọn ìbejì náà sì ń ṣe dáadáa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ohun tó fà níyì tí mi ò fi lè ṣe àjọ̀dún ọjọ́ òbí mi kódà mi ò tiẹ̀ rántí pé ọjọ́ òbí mi ni mọ́ mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi ṣùgbọ́n tí mi ò lè dá padà mo mọ̀ pé ohun rere yìí yóò jẹ́ kí ẹ dáríjì mi. bí adéníyì ṣe kọ sórí ìkànnì rẹ̀ nìyí láti ìgbà náà ni gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àwọn afẹ́nifẹ́re ti ń kí kú oríire tí wọ́n sì ń gbàdúrà fún ìyá àtàwọn ọmọ tuntun náà tẹ́ ò bá gbàgbé tóyìn abraham ni ọkùnrin tóun náà jẹ́ òṣèré yìí kọ́kọ́ fẹ́ kó tóó di pé wọ́n kọ ara wọn sílẹ̀ tó sì fẹ́ ṣèyí ẹ̀dùn. jọkẹ́ àmọ̀rí ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online ismail adéẹ̀yọ̀ ló kà á sétí gbọ̀yìn.